club yẹn náà wọ́n lè lọ ń gbẹ́ ẹ̀mí ló ń gbé nínú club nílé ijó. ẹ̀ṣẹ̀ lóró ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdì ilẹ̀ ṣe ń gbọ́n mi nìyàn rè. èmi ìjọba obìnrin ló ń preach ní club ṣé mo jọmọ ìmáàmù ni àbí mo jọmọ pásítọ̀. bẹ́ẹ̀ tó ẹ̀tẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ́mi pé ìtàwá ló ń jíṣẹ́ màmá màmá ẹ fọkàn kò. anything any corner any angle tó bá lórí àwọn yìí jẹ́ kí mọ́bì mọ̀ ọjọ́ ìlú máa dábì mọ́ ọlọ́run. ẹ̀yin gan lẹ train ẹ wọ́n ti gbogbo ẹ̀ṣẹ̀ wá wà upside down báyìí. ẹ listen sẹ́nà ọ̀rọ̀ yẹn ta ló dé. àyìn lẹ́bi. jésù kú fún ẹ̀sìn ọmọ aráyé. àdùsọ́dọ̀ iwájú ọlọ́run la wà yìí tá a gbọ́dọ̀ pè tẹ́rì rọ mo dẹ̀ lè pẹ́ ní ọlọ́run lẹ́yìn lórí ara yín kàn máa máa ṣẹ́gìrì lójijì ẹ máa máa gbẹ̀mí ẹ máa máa kó yé mi o. ṣoríṣẹ́ ìwọ ni wàá gbélé lọ́wọ́ tó bá lè ti ṣetán kan pẹ́ wípé queen àti ìyanjú ẹ̀ kò sí lórí ilẹ̀ alàyè mọ́. yálàyà náà ló ń kẹ́ ọ yìí. yálàyà. yálàyà ẹ̀. ẹ má yọ sim yálàyà o ẹ má yọ sim yálàyà ó máa dágọ̀ mi sílẹ̀ o. Drop your weapon now back! No, no, no! Hey, touch on people, Rara. No, Ọlá la máa kó wọn ní machine.